hello gbogbo ẹyọ lólùfẹ́ wa pátápátá miliki express you know ẹ jẹ́ ká wá miliki kájọ ṣe kíni kájọ darapọ̀ kájọ ṣàríyá kájọ dunnú papọ̀ nítorí pé kíni miliki express lè tó tó lọ lójú amóhùnmáwòrán yín lórí miliki express ẹ̀yin náà ti mọ̀ wípé àá àwa gangan lálára tẹ́ bá ń gbọ́ alára tó yí wọnú àrà àwa náà là ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá ń gbọ́ àrà wọnú ọlá àwa náà gangan là ń jẹ́ bẹ́ẹ̀ nítorí pé àwa gangan ni agbàràdá àwa là ń dá àrà lọ́tún tá à ń dá àrà lọ́sì láti múnú yídùn náà ni lórí Orísun tẹlifíṣàn àwọn Miliki Express lè tó lẹ́ẹ̀kan sí orúkọ tèmi kò yí padà KMI e Kẹ́mi Ìyàndá aka sexy olórí tó ṣe kí ni tó ń prosper lójú amóhùnmáwòrán yín ẹ tún lè pè mí ní most beautiful olórí yìí tó bá ti wù yín ni yìí tó bá ti wù yín tẹ́ bá ti pè mí màmá ṣe kí ni màmá dà yín lóhùn lórí Miliki Express lẹ́ẹ̀ni fún gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wa pátápátá àǹfààní mà wá láti jẹ̀gbáládùn oríṣiríṣi nǹkan ẹ̀yin tẹ́ ti mọ bá a ṣe máa ń ṣe mo ṣe wá ìwẹ́dàn sá wẹ́dàn mọ̀ mo kì í àǹfààní tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ nígbà àkọ́kọ́ abala Miliki Express eléyìí tẹ́ ẹ̀ ń wò yìí hmm, àwọn abala ìpele ìpele kan wà ìpele àkọ́kọ́ níbi tí mo ti máa ṣe kíni tí mo ti máa ju àwọn òfófó tó gbásìkì àwọn òfófó tẹ́ ti ń gbọ́ tó ń dẹ́rù bàbá dìé <laughs> àwọn òfófó onírúurú ìyẹn alábala ṣe lọ lórí entertainment gist lórí ẹ̀rọ ayélujára gbogbo bó ṣe lọ kákàkiri gbogbo ẹ̀lẹ́mí máa touch tí mo máa mú wá sójú ìròyìn ìyẹn nìkan wá kọ́ ẹ tí wọ́n láǹfààní láti jẹ gbáládùn àwọn orin onírúurú lọ́lọ́kan òjọ̀kan irú àwọn orin wo la wá sọ̀rọ̀ pa àwọn kan wá sọ pé ah, aṣàgbọ́nrin kan tán ni o no no no èmi náà ṣe listen sórí kan irọ́ ni irọ́ àwọn orin yẹn kọ́ ni mò ń sọ èmi ń sọ̀rọ̀ nípa àwọn orin tá a ti gbọ́ ẹ bá ń gbọ́ gbẹ̀du wo de burst brain you know àwọn gbẹ̀du tó ń burst brain tó ń finger brain àwọn gbẹ̀du yẹn kọ́tà bá ti gbọ́ bá ẹ̀ ní choice láti ṣe yéé olórí olórí be busting my brain nǹkan tá a bá sọ nìyẹn ìmí inú yẹn á tún pẹ̀ máa sọ fún pé ah olórí no no no no no àwọn school tẹ jù sí mi last weekend no ó ta lẹ́nu make sense èmi náà máa bùgà máa pop up again all right abala tíbitì là ń pe abala yìí níbi tẹ́ ti máa ma gbọ́ àwọn orin tó ti rain sẹ́yìn àwọn orin tẹ́ láìkì jù àmọ́ nítorí pé báyé ṣe ń yí náà la ṣe ń tọ̀ orin míì tún ṣe kí ni ó ń wá àwọn orin tuntun míì là ń gbádùn lọ́wọ́ báyìí àmọ́ èmi àwọn dáì máa jẹ́ ká gbọ́ àwọn orin yẹn látẹ̀yìn wá máa ma gbé wá fún yín back to back yẹn labala throwback Thursday ìyẹn nìkan wá kọ́ ó tún ní abala kan tá a tún ní lórí Miliki Express fún yín tẹ́ pé tẹ́ ẹ bá ti rí mi ẹ máa ní ẹ wo ẹ ní opportunity àti jẹ̀gbáládùn ilẹ̀ ẹ máa jókòó tẹ máa jẹ́ ah, tó máa make sense gan ẹ ti yẹ yín kí wàá labala tá à ń pè é lè òun náà ni abala um, lórí títì kí wọ́n là ń pè lórí títì àwọn èèyàn sọ pé ah lórí títì ah olórí èwo tún ni lórí títì yes kẹ lórí títì níbi tí mo ti máa fi ọ̀rọ̀ wérò wò lẹ́nu àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan kí nìkan tí mo fẹ́ máa bèrè lọ́wọ́ wọn hmm, ẹ má ì tí bá mi rò jìnnà máa sọ fún yín ibẹ̀ ni mo ti máa ju ìbéèrè ìbéèrè tí mo dẹ̀ máa jù láwọn ìbéèrè tó máa pààyàn lẹ́rìn ẹ gbọ́ mi ẹ kọ́kọ́ ṣe ẹ gbọ́ mi ẹ tẹ̀ kọ́kọ́ rẹ́rìn tákìtì àwọn àgbàlagbà máa sọ pé àgbà wa búra tẹ̀wé ò bá ṣe rí ah ìbéèrè tó lórí ń béèrè yìí ìgbà tí mo ṣe wá kékeré bí grandma ṣe ṣe fún mi rè bí grandpa ṣe ṣe fún mi rè you know àwọn ọ̀dọ́ náà máa sọ wípé ah ìgbà tí mọ́mí mi ṣì ń tọ́yìn máa ń ṣe kinní ìfún mi you know oríṣiríṣi àwọn ìbéèrè tó máa pa yín lẹ́rìn tó máa múnú yín dùn yẹn nìkan wákọ́ta tó máa kọ́gbọ́n nínú ẹ̀ òun ni mo máa mú wá sí ojú ìran yín ìyẹn lábala lórí títì ọmọ lẹ́ni lórí ètò yéè rẹ́rẹ́ máa rẹ́ nítorí pé kí ni a máa gbájà èmi tí mo tẹ̀ láìkí máa jó mo láìkí máa gbé bọ́dì mi ijó oríṣiríṣi làwọn máa jó lé ní ẹyẹ ẹkọ ṣe kí ni ẹ bá mi wọ bàtà jó nítorí pé kí ni àjọ máa ride ni lórí Miliki Express mi ta ti ń gbádùn you know ta ti máa gbádùn ara wa ìyẹn nìkan wa kọ fáfà náà yẹn tẹ̀sẹ̀ ń darapọ̀ má tún máa wá sọ wípé ní gbogbo ẹ̀ka social media wa lọ́lọ́kan òjọ̀kan hmm, abẹ́ ti sùn jí má sùn <laughs> lórí ẹ̀ka social media wa lọ́lọ́kan òjọ̀kan má má sọ pé lórí Facebook àti YouTube wa Orísun TV ni lórí Instagram àti Twitter at Orísun TV lórí website wa www.orisun.tv bóde ṣe máa jẹ́ nìyẹn yìí náà yẹ́sì kẹ́ ọ̀rọ̀ ẹni báyìí màmá sọ wípé ẹ jẹ́ kí n gbé bọ́ọ̀dù mi torí pé kí ni tó wáyé pé zanku dance yẹn náà ni báwo láti ẹ̀ ṣe máa ń dùn náà. <laughs> lọ́wọ́ pé zanku yẹn náà ni gbogbo ẹ̀ la máa zanku a tún lè ṣe zanku yẹn sórí àwọn tíbi títí a bá ti dé abala yẹn àmọ́ níbàyí jẹ́ ká lọ jẹ̀ gbádùn you know mo fẹ́ ká cool off díẹ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé mo mean business ẹ́ eh? mo mean no no no mo mean mo mean business yẹn seriously ọ̀rọ̀ ẹ̀ jẹ́ ká lọ gbádùn eh, kòkòrò ìfẹ́ láti ẹnu Gabriel Afọláyan à ń bọ̀ àìsàn rẹ̀ àsọrẹ ẹ má wọrí àìsọrẹ́dà tí kí ló fẹ́ sọ̀rọ̀ náà tún yọ ilẹ̀kẹ̀ èmi ò mọ̀lẹ̀kẹ̀ tó ń sọ o èmi ti sọ̀rẹ́dà mo ti kọ́wọ́ sókè o all right I surrender láti ọwọ́ Mr Easy featuring Simi òun náà lẹ́ti gbádùn ẹ̀ pé mo burst brain yìí orí ẹ̀yàn kan mo sọ fún pé mo lọ gbọ́ mo yá mo sáré fẹ́ ẹ̀yàn kan tó kù mo fi surprise yẹn <laughs> mo fi surprise yín pé wo ẹ máa fẹ́ jó a máa jó ṣe léṣe àsìn a máa jó gan a máa jó ta máa bì happy lórí Miliki Express náà ni tẹ́mi olórí bá ti ń lead Miliki Express ó yẹ kẹ́ ti mọ̀ pé ara ọ̀tọ̀ ló bá dènà yes kẹ́ ẹ ó gbọ́dọ̀ ta lẹ́nu ó gbọ́dọ̀ make brain ó gbọ́dọ̀ wà alright gan alright abala tó wá kàn báyìí òun náà ni abala entertainment gist yeah entertainment gist ni abala tó kàn báyìí níbi tí mo ti máa ṣe kí ni àwọn mi ò ní dátà síbẹ̀ ẹ má wọ̀rí mo sọ fún pé ká dátà mi mi ò ní dátà mo try láti load data mi ìròkò come up níbi tí mo wà kò sí network ẹ má wọ̀rí ẹ̀yẹn ṣáà ti máa watch time ti Miliki Express ti tó lórí wa ṣe kí ni tó máa kán sójú amóhùnmáwòrán yìí tẹ́yìn bá ti rí èmi á máa jọ àwọn entertainment gist yẹn sí yín lọ́lọ́kan òjọ̀kan èmi ti rìn mo ti lọ sí north south west mo ti bá sí east gan-an mo ti tọ̀ torí pé mo fẹ́ mú àwọn you know entertainment gist tó make brain tó you know tó dùn gan tó ta lẹ́nu mo fẹ́ mú wá sí etí ìgbọ̀yín àwọn entertainment gist yìí dẹ̀kẹ̀rẹ̀ a máa mú wá láti you know industry ibi tó ti ń kọrin àti industry ibi tí wọ́n ti ń ṣeré orí ìtàgé fún wa tá a máa ń gbádùn tá a máa ń kó jẹ gbogbo ẹni mo máa mú wá sójú rẹ̀ yín ní báyìí ẹ jẹ́ ká lọ wá gbọ́ bí entertainment gist ọ̀hún ẹ jẹ́ ká lọ fi etí ara wa gbọ́ bó ṣe lọ lẹ́sẹsẹ à ń bọ̀. kéré o kẹ́kùn ilé kó gbọ́ kó sọ fún toko entertainment Jesus ọ̀sẹ̀ yìí ó mú ìkìlọ̀ dání alibaba wọ́n ti wá jáde o lórí ẹ̀rọ ayélujára adẹ́rìnpọ̀ṣónú tí gbogbo wa mọ̀ dáadáa ni wọ́n wá sọ wípé ìkìlọ̀ rèé fún gbogbo obìnrin pé gbogbo obìnrin tí ò bá tí ì lọ́kọ kí wọ́n rí i dájú wípé wọ́n ní iṣẹ́ tó mú owó wọlé fún wọn kó tó di wípé wọ́n gbé ìgbésẹ̀ àti lọ́kọ àbí láti ṣe ìgbéyàwó ó tún wá tẹ̀síwájú wípé ayé ìgbà tí obìnrin gbójúlé ilé ọkùnrin ó ti kọjá lọ o ìyẹn ti di àfihẹ́yìn tí eégún fi sọ ó tún wá sọ wípé àwọn ọkùnrin tó ní ìgbàgbọ́ wípé obìnrin ò gbúdọ̀ ṣiṣẹ́ dèpòdépò pé wọ́n á ní owó tiwọn lọ́wọ́ irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ bó pẹ́ bóyá wọ́n á di èèyàn ńlá láwùjọ gbogbo ọ̀nà ni wọ́n fi lé irú obìnrin bẹ́ẹ̀ sí iwájú wọ́n á wá fi pápá bora fúnrú obìnrin bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i àlí bàbá sọ wípé kí gbogbo obìnrin tí ò tí ì lọ ilé ọkọ kí wọ́n rí i dájú pé wọ́n ní iṣẹ́ tó mú owó wọlé fún wọn dáadáa kó tó di wípé wọ́n gbé ìgbésẹ̀ àti ṣe ìgbéyàwó obìnrin tó di liability sí ọkùnrin lọ́rùn kò ráyé wá entertainment gist ṣì ń tẹ̀síwájú ohun tó burú jáì ni o láti ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin láìsí ọ̀rọ̀ àjọsọ tó dán mọ́rán láàrin àwọn méjèèjì Adékúnlé Gold ló sọ ọ́ ọ̀rọ̀ yìí jẹyọ ní kété tí àwọn ọkùnrin méjì fi ipá bá obìnrin kan ṣoṣo lájọṣepọ̀ wọ́n tún wá ṣe àfihàn fọ́nrán ìbálòpọ̀ náà hàn lórí ẹ̀rọ ayélujára lẹ́yìn ìgbà tí wọ́n fún ní oògùn olóró mu Adékúnlé Gold fi yé wa wípé ìwà burúkú ni o ohun tó tini lójú tó sì bọkàn jẹ́ ni láti máa fi ipá bá obìnrin lájọṣepọ̀ ọ̀rọ̀ yìí ló tàn káàkiri ẹ̀rọ alátagbà tí Adékúnlé Gold fi ké síta wípé ìwà burúkú ni o ohun tó ti ní lójú tó sì bọkàn jẹ ni láti fún obìnrin ní oògùn olóró láti fi ipá bá wọn lò Adékúnlé Gold tẹ̀síwájú pé ẹ jẹ́ ká jọ pa ẹnu pọ̀ láti dẹ́kun ìwà ìbàjẹ́ yìí kì í ṣe ọ̀rọ̀ obìnrin nìkan o bí kò ṣe ọ̀rọ̀ gbogbo wa ni àfi kí Ọlọ́run kó máa ṣọ́ wa o kò jù báyìí lọ lórí entertainment entertainment gist ọ̀sẹ̀ yìí ó dá mi lójú wípé entertainment gist tọ̀sẹ̀ tó ń bọ̀ ó máa dùn ó máa lárinrin ó dẹ̀ máa ní kìmí ẹ máa bá wa ká lọ. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹ entertainment gist bó ṣe lọ bó ṣe lọ lọ́lọ́kan òjọ̀kan lórí social media bó ṣe lọ ní music world wa bó ṣe lọ ní gbogbo ibi tá a ti máa ń ṣe àwọn sinimá lọ́lọ́kan òjọ̀kan fún yín tẹ́ ti máa ń jẹ ìgbàládà ṣáà iná ti rí bó ṣe lọ ń tá a rí la gbé wá ọ <laughs> bó de ṣe rí là á ṣe ṣe copy and paste ni mo ṣe fún yín bó ṣe rí náà la ṣe sọ àní yọ kúrò àdẹ́ni fi kún nǹkan tí wọ́n ṣe àní sọ pé wọ́n ṣe èyí tí wọ́n ṣe àdẹ́ni ṣaláì má sọ fún yín pé yes wọ́n ṣe bó dẹ̀ ṣe rí nìyẹn ṣáwárí ní báyìí ẹ̀ka lọ cool off díẹ̀ sí ká tó lọ cool off torí pé kí ni èmi láìkí eh? jó gan mo láìkí jó mo láìkí máa tó jó mo lè láìkí máa nítorí pé kí ni nínú ẹjọ́ rírò yẹn ibẹ̀ lówó wà nínú ijó yẹn kọ́ ibẹ̀ láti mọ be happy mo dẹ̀ fẹ́ ká jọ be happy papọ̀ yìí lẹ́wọ́ all right ẹ jẹ́ ká lọ gbọ́ orin Adékúnlé Gold ready ẹ ti ń jó ẹ ti wọ bàtà jó yín àmọ́ orin Bódìjà lẹ ti gbọ́ yẹn láti ẹnu Chinko Ẹkùn featuring Reminisce ó ti yẹ yín tó bá máa dogun kó dogun tó bá máa dìjà kó dìjà <laughs> ó yẹ ọgbẹ́ bá dì <laughs> mi ò lè ṣọlá máa ń gbé bọ́dì bẹ́ẹ̀ ní choice ẹ má bínú each time ẹ bá ti rí mi ẹ máa ṣàwọn gbọ́n gbé bọ́dì ẹ̀yẹ two four seven torí èkó tàti ẹ̀wà ìnàjà tá a wà yìí à àtàláàtì ni òtẹ́ bá ti rìn báyìí keep your eggs straight ni ò ń gbọ́ anything anytime any, <laughs> any day ẹ bá ti gbọ́ gbẹ̀dú lásán sáré ṣe kí ni sáré gbé bọ́dì ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹ̀ lólùfẹ́ ọ̀pá ẹ̀ tí ẹ̀ tí rí nǹkan kan ẹ̀ ṣáàjú máa rẹ̀ yín náà máa kó rẹ̀ yín ẹ̀ tí rí nǹkan torí pé kéde TBT is here throwback thursday sessions throwback thursday abala ẹ̀ la wà báyìí níbi tá a ti máa rock àwọn gbẹ̀dú tó ti bust brain wa kọjá ìnáwó èwo ni mo kọ́ fẹ́ jù sí yín ṣé kí abẹ́fẹ́ guess abẹ́fẹ́ guess ó yẹ guess abẹ́ ti guess ni <laughs> all right orin tá a máa gbọ́ báyìí sìn òun náà ni mo fẹ́ throw it back to. Davido tó kọ dòdò oya lélẹ́lẹ́lẹ́ gbèsè rẹ iná òde táyà gbèsè rẹ oyin bíi táyà <laughs> ọlọ́run tẹ̀ ń jẹ́ káwa jẹ gbèsè máa wọlé <laughs> ibi táti máa táti máa lọ́mọ àwọn lyrics orin yìí wa ah, ọlọ́run gan ló mọ̀ kan tó máa ń sọ ayé àwọn ọ̀bọ̀n mẹ́rin orin yẹn náà ìgbà tí mo gbọ́ gbẹdún yẹn ṣe kí ni ó bọ́ọ̀sì bèrè mi anyways mo at least mo ti ẹ̀jọ́ mo gbé bọ́ọ̀dù mo ti ń laagun. bóyá wá jẹ́ nìyẹn fún ti Miliki Express títọ́ ọ̀sẹ̀ yìí ẹ má worry charity next week ó wà highly promising gan torí pé kí ni a tún lọ make àwọn research kan you know àwọn underground research kan fún gbaládùn titi yín náà nìkan náà lẹ́mọ̀ kó mo sọ fún yín pé lórí Orísun àwọn kì í fún yín láwọn kan tí ò make sense àwọn fún yín láwọn kan tí ò kún ó gbọ́dọ̀ kún lẹ́mlẹ́m kó tún ṣe kíni kó tún máa kún àkún dalẹ̀ bẹ́ẹ̀ ni bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn torí pé kíni àwa gangan ni alára àgbà yìí dá Hmm. kó tó di pé mo jáde lórí ètò lẹ́nu kó tó di pé mo lọ pé yẹ́sọ̀ àti fẹ́ máa fẹ́ lè ṣe lọ bí ní ṣáláì máa ràn wá létí wípé gbogbo social media handles wa pátápátá látòrí Facebook wa dórí YouTube Orísun TV ni ẹ wò ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yẹn ẹ tẹ̀síwá gbogbo nǹkan tó bá ti fẹ́ la máa ṣe lórí Instagram àti Twitter at Orísun TV ni then lórí website wa ẹ gbé business yẹn wa ẹ contract yẹn wá ẹ ṣáà máa gbé bọ̀ ṣé partnership lẹ fẹ́ ṣe ẹ ṣáà ẹ ẹ sá eré kẹṣẹ kí ni ẹ lọ sí wẹ́bsáìtì wa www.orisun.tv tó bá dẹ̀ jẹ́ pé èmi náà lẹ kàn sí ẹ ṣọ́ṣà lórí question tí mo ṣe tẹ́ṣẹ̀ṣẹ̀ <laughs> tẹ́ṣẹ̀ṣẹ̀ wò tán ẹ̀ oh my goodness bá pẹ́ mi lẹ fẹ́ kàn sí abáfẹ́ ṣe ìpolówó ọjà yín ẹ kàn sí mi lórí Facebook mi olórí olúwakẹ́mi ìyàndá lórí Instagram at olórí olúwakẹ́mi lórí Instagram àmọ́ bá ṣe wá ń lọ yí èmi ò tiẹ̀ lé lọ́kìn máa wo bí e. Eh? <laughs> bẹ́ẹ̀ tẹ́ lè máa wo bí i àwọn look <laughs> àbí ìwọ̀n look <laughs> ẹ má try láti lọ máa look ẹgbẹ́ bọ́dì nítorí pé ijó àti ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ òun náà la máa fi ṣe kíni la máa fi jáde lórí ètò tó bá ṣe wá lọ èyí tó máa tún fi di lọ́sẹ̀ tó ń bọ̀ tó máa tún gbé èyí tó make sense wá síwájú yín ẹ ká ṣe kíni ká lọ jó ká lọ jó ká lọ jó ẹ ká lọ gbọ́ bọ̀m̀bọ̀m láti ẹnu DMW featuring Davido àti Zlatan you know wọ́n ní ká jó kẹ́mi jó kẹ́yìn náà jó ẹ kí gbogbo àjọ jó ká ṣe kí ni ká jọ lọ merry ká dẹ̀ enjoy day wa.